pẹ̀lú kọ̀ọ̀rán a ó tún tẹ̀síwájú nínú àlàyé tẹ̀síru wa láti ní ṣúrátù Ali Imran eléyìí tí a ń bá bọ̀ wá ọ̀pá jùlọ nípa ìtàn ìyá wa Maryam tí wọ́n ti bí wọn àti bí àwọn náà ṣe bí anábíwá ìsá eléyìí tí àwọn kábà sí jésù lélẹ̀ nínú Quran 3 ìbẹ̀láwà verse 45, 45 verse 45

yóò máa sọ bíbí tí wọ́n ṣe bí wa Ìsá tó tilẹ̀ jẹ́ sí wípé sísọ rẹ̀ níbi súrà yìí ó ṣàlàyé pé wọ́n bí ó dẹ̀ ṣàlàyé àwọn àmì ṣùgbọ́n nínú súrà míì ìyẹn nínú súrà tó tá 19 láti verse fifteen àbúkálẹ̀ pé láti verse sixteen bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nípa ànábì Ìsá nínú súra yẹn méjèèjì náà láwa wọnú rẹ̀ láti lè ṣàlàyé látara nǹkan tí one three. tí ò bá mẹ́nu bà ká sí nípa ní bùkátà sí. Àwọn àlọ́ sí ipò nineteen láti lọ mú àwọn àlàyé yẹn lẹ́kùnrẹ́rẹ́. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويكلم الناس بالمهد وكهلا ومن الصالحين قالت رب أنا يقوم لي ولد ولم يمسكني بشر قال كذلك الله يخلق ما يشاء إذا قضى أمرا فإنما يقول له كن فيكون ويعلمه الكتاب والحكمة والتوراة والإنجيل ورسولا إلى بني إسرائيل أني قد جئتكم بآية من ربكم قد جئتكم بآية من ربكم وأني أخلق لكم من الطين كأيئة الطير أني أخلق لكم من الطين كأيئة الطير فأنفخ فيه فيكون طيرا بإذن الله وأبرئ الأكمأ والأبرص فأولي الموتى بإذن الله فأنبئكم بما تأكلون وما تتبرون في بيوتكم إن في ذلك لآية لكم إن كنتم مؤمنين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن معك في المهد وكهلا ومن الصالحين قالت رب أنا يكون لي ولد ولم يمسس بشر قال كذلك الله يخلق ما يشاء إذا قضى أمرا فإنما يقول له كن فيكون ويعلمه الكتاب والحكمة والتوراة والإنجيل ورسولا إلى بني إسرائيل أني قد جئتكم بآية من ربكم أني قد جئتكم بآية من ربكم أني يخلق لكم من الطين كيهة الطير أني أخلق لكم من الدين كأيهة الطير فأنفخ فيه فيكون طيرا بإذن الله وأبرئ الأكمه والأبرص وأوحي الموت بإذن الله وأنبئكم بما تأكلون وما تستقرون في بيوتكم إن في ذلك لآية لكم إن كنتم مؤمنين ومصدقا لما بين يدي من التوراة ولأحل لكم بعض الذي حرم عليكم وجئتكم بآية من ربكم فاتقوا الله وأطيعون إن الله رب الله وربكم فاعبدوه هذا صراط مستقيم فلما أحس عيسى منهم الكفر قال من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله àdúgbò ọ̀rọ̀ ọba ọ̀rọ̀ ọba ọba àlejò ọ̀la wọ́n sàlàyé fún wa. Ipò ní ìta eléyìí tí ó fìdí múlẹ̀ tí ò sí iyèméjì ń bẹ̀ nínú alukur'an òun ló wà lánàá a sọ fúnra wa wípé ní agbọmúra wa lánàá wípé ní ọlọ́run ọba ó jẹ́ ká mà ó ní ìdíkọ̀ láti nínú láàrin kàtó yá àmàrí àwọn iná lọ ẹwà sí ọkàrí kẹrìmọ́tì ní oṣù olùmọ̀sí ó ní ìrẹ́ ànábì ó sí bẹ̀ǹgbà náà ìró lélẹ̀ nígbà tó wà wà lẹ́kọ̀ọ́ látọ́ láwọn màláìkà tó ní kí wọ́n fún ìyàwó Mariam lérò wípé yóò bímọ agbọmọ àwọn aláàrẹ pé ó sọ kẹlímà ó ní kẹlímà tó mi ni o òun lọ́pọ̀ àlérò pẹ̀lú ànábì wa Ìsá torí pọ́ padà sọ fún wa wípé ọmọ náà ìsúná òun mà sí òun tó ọmọ akẹ́ mà sí dáadáa tó máa tó mà sí òun náà ọlọ́run wa dá dúró bẹ́ẹ̀ ó ní Ìsá bùnú Mariam ó náà là ń pè ní Ìsá ọmọ Mariam lẹ́yìn bẹ́ẹ̀ áyà tó wá tẹ̀lé ọlọ́wọ́ ń sọ fún wa yìí pé wáyúkà nínú náà tàbí di wàkálà òun wà nínú sọ̀ọ́lì ọlọ́ọ̀bà nìkan láà ó tún wá ń sọ àwọn ìròyìn tí ó wà lára ọmọ náà nínú àwọn ìṣe eléyìí tó máa wà pẹ̀lú ẹ̀ ẹni wáyé ká lè mọ̀ náà. wáyé ká lè mọ̀ náà tàbí ìgbà ìdíwọ̀ kẹ́hẹ́lẹ́. ọlọ́wọ́n ọba àlejò yóò fún ní ẹ̀bùn kó lè sọ̀rọ̀ nígbà kékeré. nígbà tó wà lórí ìtẹ́ ìyẹn nínú àwọn àmì nínú àwọn ohun ìjọjú eléyìí tó jáde látara ànábì wa ayíṣá nìyẹn àtòrí ìtẹ́ ló ti sọ̀rọ̀. níbi ọlọ́ọ̀bà ó ti ìsọ̀rọ̀ rẹ̀ ó ti síwájú Amẹ́ríkà ó ti síwájú. torí ni ìró ọ̀rọ̀ àwọn màláìkà ní mariam gàgà ti sọ̀rọ̀ àwọn màláìkà ń sọ bọ́mọ ó ṣe mariam tí ó bí ìta irú ọmọ tó mọ́tẹ́ ẹ̀rù ọba ọkọ̀ ọba ti ta àti kékeré tó ti máa sọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ sí ni ọ̀rọ̀ wani aye ya biyu ina ibada ti lai wada na tari sala ije ma so na ni pe ya ma pe awon eyan si bi ije o kan so so ya ma pe awon eyan si bi ije o kan so so lo iye tara ba le ko la to ka si fun wa ninu suratu maryam a ko wa be ṣùgbọ́n ká tó lọ ọwọ́ ọba àlejò láti dé ghana wọn àti ìfi ti sọ̀rọ̀ tí ọmọ ti kalẹ̀ abẹ́rẹ́ wípé ní ọmọ ọba yẹn sọ̀rọ̀ láti kékeré. ilé wọn ní asàfihàn wà jẹ́hìnà. ṣùgbọ́n eléyìí ọwọ́ ọba àlejò láti mọ̀ ó sàmì ní ẹ̀dá ń dà àwọn tó wà lára ìyẹn ló kó báwọn kan lẹ́yìn tí wọ́n fi sọ ọ́n gẹ́gẹ́ dọ́lọ́run òun ló kó báwọn kan lẹ́yìn tí wọ́n ọmọ ọlọ́run anábì Ìsá òfin sọ ọlọ́run bákan náà anábì sọ ọmọ òjíṣẹ́ ọlọ́run ni ẹ̀rù ọlọ́run ní ṣe à ń wá bẹ́ẹ̀ nínú àwọn ọ̀rọ̀ tí ó sọ jáde lẹ́nu tó ní ọmọ sọ láti kékeré òun lélẹ́yìí ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn ní ló ń fa ọ̀rọ̀ sísọ ẹ̀ ẹ̀lẹ́ ìgbà adáni ó sọ̀rọ̀ tí ó kàtà ilé tí wọ́n sọ̀rọ̀ náà ní ọkàn kẹta ló fà torí pé anábì wa ìsá tàbí pé wọ́n sọ̀rọ̀ ìfẹ́ pé náà kẹtọ́ sí àwọn èèyàn lójú màtà àwọn ọmọ erébèrè àkọ́kọ́ ń fún àwọn àmì ara ẹ̀ ní ó bí ma àbí wọ́n bí wọ́n bí láì ní bàbá ìkan nìyẹn azọmọ àrùn lati wà níbí rí àmì ní lóòótọ́ ṣùgbọ́n yẹn lọ. kájú náà ni ma àbẹ́ẹ̀kọ́ ẹ̀yin kóbìnrin náà ló sì bí ẹni tọkùnrin wá bí kọ́. ìyẹn ìyá wa àwa tàǹbà tàǹbà ẹ̀rọ̀kù tani ìyá ìyá wa àwa kò níyà bàbá náà lámà òun náà là níbi Adam tọ́lọ̀ tó àti wọn sọ́lá tó lè sáà pé wà kọ́lákọ̀ mi yá ayé wa nínú náà sì sàkúrọ̀ bákùnmọ̀ lẹ́bi kọ́lákọ̀kọ́ mi náà sì wá ìdá. اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة اقيا ولو وبا tóun tẹ́ èèyàn látara ẹ̀mí kan ṣoṣo wàkọ́lọ́kọ́ ní ní àjà òjà òun wá dáyàwó ẹ̀ látara ẹ̀mí kan tuntun yẹn yẹn ni yàrá àwa ajẹ́sí wípé tí wàá pè yẹn nìkan tuntun lọ́ba mú wa jẹ́ ká mú wa ẹ̀yíṣà lọ́lọ́run tó bá mú wa tó yẹ pé yẹn ló jẹ́ kó jọ lójú wípé bá ti tà tí wọ́n sí pé ní tí ànábì wa lọ wá lójú tí ẹni tó ẹ̀ wá jọ wá lójú èsì ẹni tó ta lẹ́yìn jọ wá lójú nígbà lẹ́nu yẹn. Ṣébẹ́ ni tó ànábì wa Ìsá látara tó kò ní bàbá báwo náà ló tó tẹ́ nìkan láì ní yẹn ànábì wa ìyá wa wà. ọ̀pọ̀lọpọ̀ mi ti hàn ọjọ́ òjò hàn. ogun kami náà bàbá àwọn bàbá ńlá wa ádà níbo ló ti dá wọn níbo ló ti dá bàbá ńlá lórí ádámà ó dá wọn náà látara ẹrọ̀fọ̀ abẹ́rẹ́ kan ìyẹn rẹ̀ kó òun ò ní bàbá òun ò ní ìyá tọ́ka ní. àjẹsí tó bá wọn pé yẹn. ló bá sọ wá létí jù àwọn tó yẹ gbọ́ lápútù làwọn méjì tó ṣáájú yẹn ọlọ́run yẹn dára ní ká lè ọ̀nà tọ́lọ̀ ń lè gbàdẹ́dà ọlọ́run lè dẹ́dà láì ní bàbá láì níyà tí ó sì máa bẹ́ ó ti dá àmì ìwà bẹ́ẹ̀ ó bẹ́ẹ̀ àwa láì òun ní bàbá ó ti ọdá àwọn tó ń gbọ́ mi ọdá èmi tí ń sọ náà látara ìyá àti bàbá ọ̀nà mẹ́rẹ̀ ní tọ́lọ̀ ń bá dé dáná nìyẹn. eléyìí ẹni tó ṣe iṣẹ́ wá ju iṣẹ́ tó ṣe lọ torí pé tá a bá iṣẹ́ tẹ́nìkan ṣe iṣẹ́ ara àwọn àtìmẹ́ǹtì sẹ́ni ṣe ni qualification ni yóò wá bọ́ nìyẹn ṣe lọ́pọ̀lọ́ sí. abẹ́ ẹ̀kọ́ ni ẹlòyìn nínú sáyẹ́ǹsì náà ni. bí ọ̀dẹ̀ wàá rẹ́nìkan tó ṣiṣẹ́ kan iṣẹ́ tó ṣe yẹn yóò júwe bọ́ nìyẹn ṣe lọ́pọ̀lọ́ sí. ẹlẹ́nìkan tó bí ìdí kìíní kan á ẹ̀kọ́ bí ìdí kìíní ọlọ́pọ̀lọ́ ni ó ní bá ṣe tán ó ní bá ṣe tó ṣe kàn yẹn. ṣùgbọ́n ẹ̀kọ́ wá rí iṣẹ́ tó ṣe iṣẹ́ yẹn lọ wá bàbàrà iṣẹ́ yẹn lọ pàtàkì ọ̀rọ̀ pàtàkì ẹni tó ṣiṣẹ́ kò sábà níbẹ̀ nìyẹn iṣẹ́ tó ṣe yẹn kọ́ ni ó jọjú bí kò jẹ́ sípẹ́ni tó ṣiṣẹ́ òun rẹ̀ kọ́ pàtàkì lẹ́nu wa lànà má pèjú ìwọ̀n wá sí pé ó bàtẹ́ nìkan tó bí ìkẹ́kan tí ohun tó bí ìwọ̀n wá jọ wá lójú fẹ́ tó bí ìkẹ́kan yẹn wá jọ wá lójú ṣé ní tó bí ìwọ̀n wá sọ bẹ́ẹ̀ òun ní ọ̀sọ̀ rẹ̀ nìyẹn ṣe ní ọpọlọ tọpọlọ rẹ̀ ṣe méjì ọlọ́run ọba alẹ́ káwárì ká gbogbo ẹ̀ sí lóbi tó fi pé anábìwá ayíṣá nígbà tó wà ní kékeré ó sọ̀rọ̀ ṣùgbọ́n kí ló máa lóbi sọ̀rọ̀ á bọ̀ lórí jíjá tó bá nínú àwọn àmì tó tún ṣẹlẹ̀ pẹ̀lú ànábì ẹ̀yíṣá òun lè kẹta mú yìí wípé ọ̀rọ̀ ní wáyúkà lọ ìmọ̀ nà tàbí lọ́máhàd. wáyúkà ìmọ̀ nà tàbí lọ́máhàd wà kẹ́hìnlẹ́. orí ìtẹ́ ní ọba ti di ná orí ìtẹ́ yẹn náà ló ti mọ báwọn èèyàn sọ̀rọ̀. ẹ dákun bá ànábì wa ìṣá nìkan ló sọ̀rọ̀ lórí ìtẹ́ ìtàn jẹ́ ká mọ̀ bẹ́ẹ̀ nínú àwọn ọba tó sọ̀rọ̀ lórí ìtẹ́ áríkà nínú àwọn ìpàwọ́ ọ̀rọ̀ èyí tá a bá wa àbúrò rírà gbà wá. ìwáyà kan wípé máa tàkà ńlá màmá olúùlù tí sìgárì yìí ńlá ẹ̀yìn sá wàsó ibùdó rẹ̀. Dùwáyà kan yẹ. Dùwáyà kan sọ fún wa yìí pé láàmù yàtọ̀ kẹ́lá pẹ̀lúmáàdì ìlà sàdáàtà. Ayísá وصبي كان في زمن جريج وصبي آخر èyí ànábì sọ yẹ ọdọ akọ méjì kan lákòókò ọdọ akọ isa àti ibn jurayj ìwọ́n ẹlẹ́ẹ̀kejì sọ fún wa yìí pé Isa àti ọmọ àgbà tó sọ̀rọ̀ lásìkò ibn jurayj àti lásìkò jurayj ọlọ́pọ̀ ọmọ àti àmì ndị tí ọba dàpọ̀ yẹn ọma clear ọmọ àkẹta tí ya dàpọ̀ yẹn ó clear ànábìyí sáà ti mọ̀ ṣùgbọ́n wo ni tí ibùdó dùrẹ́ òun ni ọba tí wọ́n fẹ́ ti parọ́ pé ọ̀kan náà àwọn ẹlẹ́sìn ọlọ́run lásìkò lásìkò àwọn bàní Israel olùsọ́láhùn ni arákùnrin náà wọ́n fẹ́ parọ́ ma bí kò ṣe jìnnà. wọ́n á lọ àárẹ̀ pàṣẹwó kan ó ti wà ti pẹ́ nǹkan ti wà ti pẹ́ ẹ wà ti gbà náà yìí wọ́n gbà yìí lé ọwọ́ àti ma kódà àwọn sọ wípé àwọn tí wọ́n kàn dára nínú igbó àwọn arábìnrin náà gbà fún lásìkò ọparọ rẹ̀ máa arákùnrin ẹlẹ́sìn ọlọ́run ọlọ́run wá fẹ́ kọ arákùnrin ẹlẹ́sìn ọlọ́run máa nígbà tẹ pé bá ti títí wù káàrin fún fẹ́ dójú àwọn tẹ́tẹ́ dójú gan-an lójú jẹ́ náà wá tẹ̀lé lójú ẹsẹ̀ ọmọ náà wá sọ̀rọ̀ bàbá àbẹ̀rẹ̀ o adá bàbá kíkan nìyẹn eléyìí náà ọmọ kékeré ni ọmọ òkú òlélò náà sọ̀rọ̀ wọ́n á pé kọ́ bí pé àdéhùn sọ̀rọ̀ pa kékeré lóbi pẹ̀lú lóbi pàtàkì tóbi jẹ́ sí pé àwọn àkọ́lùbẹ́ sọ ọ́bẹ̀ náà ajẹ́ sí pé ọmọ yìí náà lẹ́tọ̀ọ́ sí pé ká pàtàkì òun náà máa jẹ pàtàkì ẹ̀ láti sọ fún wa bí kò jẹ́ pípé kíni bí kò jẹ́ pípé iṣẹ́ tí wọ́n ṣe iṣẹ́ tó iṣẹ́ tí wọ́n ṣe ẹni tó ṣe pàtàkì òun àmà. ìkànnì yẹn ọlọ́run púpọ̀ kan náà fún wa nínú kúrátù yóòfù níbi tẹ́lá ọba àlejò ọlá tó ti dé ká mọ ìṣẹ̀lẹ̀ tó sọ̀rọ̀ á rí i pé. láyà nẹ́bí wa yóò nígbà tí wọ́n tọ́jú wa nẹ́bí lọ́dọ̀ malik aziz nígbà náà arábìnrin kan ọba akókò rẹ̀ sí ọgbà tí wọ́n á ní sùn lẹ́yìn ṣùgbọ́n ẹwà tó wà lára nẹ́bí Yusuf ó kún lójú pé arákùnrin gbọ́dọ̀ bá òun ṣùgbọ́n kọ́ anẹ́bí Yusuf kọ̀ pé òun ọ̀gbọ́dọ̀ dárú ẹ̀wò anẹ́bí ẹ̀ lọ. lẹ́yìn tọ́lá ọba àdékọ́lá sọ fún tí àkúkọ̀ ká lẹ́gbìn رمي قال هي راودتني عن نفسي وشهد شاهد من أهلها إن كان قميصه قد من قبل فصدقت وهو من الكاذبين وإن كان قميصه قد من دبر فكذبت وهو من الصادقين سورة يوسف آية 26 27 ni mo kà yẹn ó fi lórí twenty eight olùbọ̀dá máa rọ ọkọ̀ mi sọ òkú tàbí dúbúrú kọ́lá ìlà òmìn kẹ́hìndé kan ìnà kẹ́hìndé kan nà àbí. níjọ́ náà lọ́hùn arábìnrin Yusuf pọ̀ títí arábìnrin Yusuf ọ̀ jáde ó pa ànábì Yusuf lábọ̀ àbọ̀ ànábì Yusuf ya lọ́gà àwọn bá dé òun náà lọ́kọ́ kọ́ta pẹ̀rẹ̀ sójú ọ̀nà yìí pé ẹni tó bá lóun fẹ́ bára alé rẹ̀ ṣe sì ná kí lọ́yẹ ká tẹ̀ ṣe fọ́tò ọ̀hún rí òun náà ló sara méjì wá kí wọ́n ní arábàbí alíkà tu ánìlá ayé sìgánà àwọn àdàbọ̀ ní àdìyí ẹ̀wọ̀n lọ́yẹ ká ti sí àbí yàtọ̀ ńlá pa lọ́yẹ ká ti jẹ́ àdàbí yusuf bá yàtọ̀ pé ah ọlọ́mọ̀gbà wà nǹkan tí ń ṣe ti tọ́ nǹkan tí ń ṣe ti pẹ́ òun ló sì máa lé lọ́wọ́ àwọn olùsìn náà ó sì ọwọ́ àwọn òkúta ti fẹ́ bọ́ lọ́wọ́ ọkọ òun ọwọ́ pààrọ̀ máa arákùnrin yẹn níbi tọ́pọ̀lọpọ̀ náà wọn fẹ́ wọn ní a bá ní kọ́ wá sí ìsìn náà tó wọ́n lè parọ́ bọ̀ kí wọ́n ti púpọ̀ wọn pé torí wọ́n ti pé kẹ́lẹ́ ọ̀rọ̀ wọn wọ́n parọ́ báyìí ẹ̀rú báyìí sí ìwé ṣe ń dúró ti ọlọ́run kó wọ́n parọ́ ọ̀kọ̀ọ̀kọ̀ má ṣe jìnnà kó wá wo àtibọ̀tán irọ́ tí wọ́n bá pamọ́ ọkọ̀ wọn òṣìṣẹ́ gà sí. wọ́n parọ́ bá anábì wa Yusuf bẹ́ẹ̀ ah, níjọ́ ó ní à ìyá ara wà dàbí ní àná sí. ọ̀nà ìyá ọwọ́ sí ọ̀nà sí wàṣẹ́yìn dàṣà nínú arábìnrin yìí òun lọ́dọ́ bá mi ṣe sí náà òun lọ́dọ́ pè mí sí sí ma ọba ni wọ́n fẹ́ ìdájọ́ ìdùn mi ní ààyè ha yẹn lọ́jọ́ wájú ọ̀rọ̀ wọ́n ní wọ́n fẹ́ ìdájọ́ ìdùn nínú ilé wọn jọ náà wọ́n lé láyìí tó jẹ́ ibi jọ náà òun lọ́mọ kékeré ọmọ òkú lò tó wà bẹ́ẹ̀ jọ náà torí ìgbà tóbìnrin náà ń ti àwọn obìnrin ọmọ kékeré lélẹ́yìí kò lè máa gẹ́gẹ́ bí ń lọ wọ́n lé ọjọ́ bàbá tìyá náà ọmọ tí ọmọ kankan bàbá tìyá náà àwọn àwọn oríṣiríṣi ọmọ adáwò lójú ẹ̀ látara eléyìí ọlọ́wọ́ ni wọ́n sáré dàgbà ìdùnnú ẹlẹ́rìí kan wá jẹ́rìí nínú àwọn ará ilé rẹ̀ níjọ́ náà tọrọ sojú ẹ̀ torípọ́lọ́ ní sẹ̀ríkà sáá ìdù ẹni tọrọ sojú ẹ̀ ọ wá jẹ́rìí bọ́ọ̀ bí náà nìyẹn. sáà pé nínú làákàyè náà kàgbé sí sí wípé lójú ẹni tó ọmọ ó ti máa dá sí owó ọ̀rọ̀ ẹ̀ ti dìde pé ọmọ kékeré máa bọ́ tẹ̀síìrì yẹn ti tí wọ́n ti kú tẹ́lẹ̀. àbọ̀ bí tẹ̀síìrì wọ́n jẹ́ pé yé wa ní pé ṣèyídà sí áyídù yẹn wọ́n ní wàjá aláwọ̀ sọ̀bí yá ní ní àlì àyà tàkàlà òṣèlú máa jù pẹ̀sẹ̀ ìgbàdì kọ́ òyìnbó ẹ̀ríkà. wọ́n ní ọmọ kékeré kan náà fún lọ́rọ̀ sọ nínú ara ayé àwọn obìnrin náà. olówó jẹ́rìí kí wọn náà wá rí kí wọn náà lè gbé ìdájọ́ kalẹ̀ ọlọ́run tí ọ̀rọ̀ wa náà kùnà nìyí pé. ìyẹn dọ̀kọ̀ mi ń tuhù kó jà mí hàn kó mú ní o fàtọ́dà kọ́tù ọ̀hún wa bí náà lè ká àdìjí. arákùnrin náà ní ìjà fún wa bẹ́ẹ̀ bí mà Yusuf lọ́pàárọ̀ ni àbáràbìnrin yìí lọ́pàárọ̀. ó ní ìdára kàbí ìṣòwò kò dàní gbogbo ebi tásọ̀ yẹn bá ya níwájú tó yẹ níwájú lásán ti ya fàṣọdà kọ́. ọ̀hún àbúrò ìgbà nìyí. ajé sí pé ló sòdodo náà ni iwájú ti lè lásọ̀rọ̀ tí ọba ti fẹ́ ti ààrẹ ìyẹn ń jẹ́ ẹ̀rí wípé ní tó wà lọ́jọ́ pé bẹ́ẹ̀ lásán ti ya agẹ́sípá arábìnrin yìí ló sọ òdodo pé àgẹ́bí Yusuf ló parọ́ ọ̀rọ̀ tọ́mọ náà sọ nìyẹn kò tí wàá dákẹ́ فرأي كان قميصه قد من دبر وإن كان قميصه قد من دبر فكذبت وهو من الصادقين وأنت صحبه لو يليه tọ́wá ẹgbẹ́yìn lásán yẹn ti ya fàtàkàbà òkúrọ́ lárábìnrin yìí o. fàtàkàbà tó ọ̀húwà rírà sọ ní pé. ajá sí pé ànábì Yusuf ló sọ òdodo wọ́n torí pé ìtumọ̀ rẹ̀ ni wípé ọkùnrin yẹn fẹ́ máa sá lọ ọ̀pá aláṣọ lẹ́yìn na látẹ̀yìn abẹ́rẹ́ ẹ wo bí ọ̀dọ́ wa ọmọ kékeré ní sọ̀rọ̀ yẹn o ọmọ tó wà lórí ìtẹ́ látara eléyìí ọwọ́ aṣọ náà ọmọ máa ra akọ ní sọ òkò débó tí wọ́n ọ̀rọ̀ nà omi ṣe ikú nà ọ̀rọ̀ ni eléyìí ni ètí àwọn obìnrin nà ẹ̀dàkọ nà àbí ètí àwọn obìnrin ètè tó tóbi ni jàmbá ọlọ́wọ́ bàbá àdékọ́ ọlọ́wọ́ kéré yìí ó fi díẹ̀ múlẹ̀ wípé ní ẹ̀fà nẹ́bí ẹ̀yìnsá nìkan ló sọ̀rọ̀ lórí ìfẹ́ títà lọ́sùn yẹn tí wọ́n ẹgbẹ́ yẹn nìkan ló tó táwọn tí wọ́n ti gbà fún ànẹ́bì ìsá tí wọ́n bí tọ́bí sọ́dọ̀ lọ́hùn tí wọ́n bí ń pè lọ́mọ lọ ìyẹn nìkan ò tó àtìsọ ti dídá tọ́lọ̀ ọba àlejò ọlọ́dà aláìní bàbá ìyẹn ò tó ọlọ́run ti jẹ́ni tí ò tí ò ní bàbá ó ti jẹ́ni tó ní bàbá tí ò ìyẹn náà tó ń bá ó sọ̀rọ̀ nígbà tó ẹni tó gán ní ìṣẹ̀lẹ̀ tó láàrin Yusuf àtìyàwó ọ̀gá ẹ̀ ọba kékeré lòun náà ọmọ kó ló lòun náà òun náà sọ̀rọ̀ níjọ́ náà láti Yusuf. ọmọ tó ń sì parọ́ rẹ̀ nìkan tí wọ́n parọ́ rẹ̀ tó bàbá rẹ̀ ní bàbá rẹ̀ ìyẹn òun náà jẹ tí ń da màálù nù kó kan òun ni bàbá àwọn òun ló fún ya àwọn lóyún torí ìdí eléyìí tó rọ pàrọ̀ màmá. eléyìí ti àwọn nǹkan tó ṣe pàtàkì tá a fẹ́ ká fún tí padà sọ́dọ̀ lọ lábísọ mọ́ ara lẹ́ẹ̀kan wípé iṣẹ́ téèyàn ń ṣe kọ́ ló pàtàkì tí kò jẹ́ tó ṣiṣẹ́ ṣùgbọ́n ó ti ti àbẹ̀dìjẹ́ lẹ́yìn báyẹ̀ bá rí nǹkan kan tó dáa nǹkan yẹn náà tọ́ wọ́n lójú ẹni tó fún òní tọ́ wọ́n lójú mọ́ kódà lọ́dọ̀ àwọn òyìnbó nípa òyìnbó wọn bẹ́ẹ̀ dín lóko nìyẹn tó bá lọ ṣe rìsáàtì lórí nǹkan kan tó wá gbé nǹkan yẹn jáde kí ó ṣe pé nǹkan yẹn lọ́bẹ̀ẹ́ yóò jẹ́ tó tó wọn kankan lẹ́bi lóko ni. ọwọ́ wa wọn lọ àdúgbò jìnnà omi ti omi ti gbà fún wọn lọ kú òun lọ kú ni ṣùgbọ́n ọkọ̀ wọn wà lẹ̀ ti di ọkọ̀. torí ọba wípé ọba agbára ọlọ́wọ́ ọba náà ọ̀rọ̀ wa ń sọ fún wa wípé wáyé ká lè mú nà tàbí lè máa. wáyé ká lè mú nà tàbí lè máa di wà sáhẹ́lá wáyé lọ sọ ní sí. ọ̀rọ̀ rẹ̀ lè kọ́ra ó sọ fún wa wípé kẹtẹ́ bí ẹ̀yíṣá nínú àrùn ìjẹ́ wà lára ẹ̀ òun ni wípé yóò máa báyàn sọ̀rọ̀ láti kékeré. àwọn sọ fún wa wípé ìbánisọ̀rọ̀ láti kékeré yìí. tọ́wọ́ ọba ọba àlejò ọlá ń sọ fún wa níbí. kí ni ó fa ọ̀rọ̀ náà nínú súrátù mariam lọ̀rọ̀ ló ti wáyé wa tọ́lá òtún kan ọ̀sẹ̀ wípé wà káàlá tó bá tó dàgbà náà yóò tún jẹ́ ànábì ọlọ́run tí ó máa sọ̀rọ̀ síbi òdodo wà ni nínú àwọn ẹni yóò tún wà. lọ mariam báwo ìṣẹ̀lẹ̀ náà tó gbé tàn náà ń sọ fún wa pípe ní ọ̀rọ̀ sí àyà 16 ní ìsúrọ́tò Maryam. واذكر في الكتاب مريم إذ انتبذت منها. يا رب ما بيت يا تراثكوا. ألا نوكر إلى نبي لارتي. واذكر nínú tíra tàbí náà ní sí ọ ìyẹn ni bèlìkìtàbì òun náà يقتن بالقران المنزل عليه لعنتي في عيسى مريم إليه تعبير عن إسلام القرآن لابن وأكبر من كتاب مريم لعنة النصرة لعنة يا رجل الله مريم إذا تبدت من أهلها مكانا شركيا نكتمنا النوم تترى لنكتب látara ìjọsìn tó lọ bá àyíká ibẹ̀ náà bọ́ sí sárkì yẹn ibùyọ oòrùn ibẹ̀ lọ́pọ́ sí nígbà náà ó ń lọ gbọ́sìn fọ́nà lóhun nìkan níbẹ̀ gẹ́gẹ́ bó ti jẹ́ sí wípé rẹ̀ náà nìyẹn àdúrà tí ìyá rẹ̀ ṣe náà nìyẹn pé kó jọ́ ẹlẹ́sìn náà Mọ́lẹ́ àmọ́ wà lọ dá dúró táyé kan yẹ́ màá dáṣẹ́ náà. Náà. Fàtàkọ̀dà ti rú ní ìjọba. Níbi tí wọ́n wà náà, òun nìkan ló dá wà ń Ó bí kàkà ara rẹ̀, yẹn kó para rẹ̀ mọ́ kò jẹ́ káwọn èèyàn rí wọn. Fàrùsẹ́ńdà ilé ìhà rù ṣáná. Níbi tó wá wà yẹn, ibẹ̀ láti rán ẹ̀mí mímọ́ àwọn ọlọ́ láti rán sí. Jọ̀dá, ẹ̀mí mímọ́ wo ni wọ́n ń sọ ọ́ rúhànà ìyẹn ni ìtọ́lẹ́sẹ̀ lẹ́jì náà rọ̀ ní tẹ̀síìr òun ni jìbìrìl òun ni jìbìrìl tọ́lá ọba àdékọ́ ụfọdụ na torípọ́nà ó sọ إنا أنزلناه ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها ọlọ́ọ̀bá àdékọ́lá ó ti ká mọ̀ nínú sílẹ̀tò lùkọ́dìrì náà pé àwọn mọ̀láìkọ́ ọmọ sọ̀kalẹ̀ wà rúù màláíkà Jibril dá ń pè ní ẹ̀mí mímọ́ òun náà wá pẹ̀lú wọn jọ́nà. àbá mi sọ fún wa pé hmm. ọba ọlá ń sọ ń bí hmm. àná. àwa ara ẹ̀mí mímọ́ wa ara síbẹ̀ ìyẹn فتبدل لها بشرا سويا ó wá wá jìbìlì wá níwà abara níwà ẹ̀jẹ̀ ènìyàn tó dúró déédéé ẹni bí mariamu ti rí jìbìlì ìjọ náà. ọ̀la tí ń Mariam orí ẹni náà lójijì tí ò lọ́kùnrin lẹ́sẹ̀ kan náà jàmbá kí lẹ́nu ẹ̀ ó ní àwọn òṣèlú rahman ó ọba àjọkẹ́ ayé ọba arahman mo fi wá sọ kó bá mi kó mo sọ mi lọ́dọ̀ rẹ. tí náà bá jẹ́ tó bẹ̀rù tẹ̀sírù mi náà tún wá lórí ìyẹn wípé nǹkan tàtẹ̀ kí yá wọ́n ní áàpù náà wípé orúkọ rẹ̀ a máa jẹ́ naa yá tẹ̀sírù ló jẹ́ nígbà náà wọ́n á kú dára. máa jẹ́wò lásìkò àwọn kan tún bẹ́ẹ̀ wípé nǹkan tàtẹ̀kíyá tí mọ́yàmù wí bí ni wípé tó bá lọ jẹ́ pé wọ́n ní ọba tó ní sọ tí ni ọba àjọka etí kẹ́ni mo fi wá sọ lọ́dọ̀ rẹ kó sọ mi tó wà pé wọ́n bá ní tí sàbúrú báwọn yẹn. ṣùgbọ́n lè tó dáadáa. òun náà lè yí pé sọ fún wa yí pé nǹkan tàfẹ́ kí ìyá yẹn pé tọ́ bá jẹ́ ni tó bẹ̀rù Ọlọ́run tó bá bẹ̀rù Ọlọ́run mo fẹ́ràn ọba wá sọ kó lọ́dọ̀ rẹ ìwò pàbú tó lè jáde látọ̀rọ̀ rẹ. Qala innama ana basharun. Qala innama ana rasulu rabbik náà. Qala innama ana rasulu rabbik. لأهب لك لأهب لك غلاما زكيا بين جبريل وفسي لمي إنما ọlọ́ọ̀bá rẹ ni mo jẹ́ ara ábàdà ìkù lánà bẹ̀bíyà responsibility mi ìdí mo sì wá ṣe tóbi ní mi ni wípé ọlọ́ọ̀ kí wọ́n ta ọlọ́ọ̀rẹ́ ọmọ kí wọ́n kún ọlọ́mọ ọmọ àwọn ti ní. Zakiya ọmọ tó mọ́ Amẹ́ríkà ẹ̀rí pé kílópù ìyá rẹ̀ náà ó ní wàtọ́ hàrọ̀ ọlọ́run ní ká fọ̀ ẹ̀ má ọlọ́run sá ọ lẹ́sà ó sì fọ̀ ọ́ má bẹ́ẹ̀ náà má padà wa sọ bí pé bùlá máa ń ṣe ọmọ tá a fẹ́ ọ náà lọ́kùnrin ọmọ tí ó sáà ti ti dà yín ni náà ti ń bọ̀ نعم قالت أن يكون لي غلام ولم يمسحني بشر ọ̀rọ̀ yẹn wá di ọ̀rọ̀ Mariam ó yà lẹ́nu wípé ní àlè yàtúnù ní ìgbùlá báwo mo ṣe lè bí ma ọ̀rọ̀ mi yẹn sẹ́sì ní bàṣẹ́r èmi ni mo dára ó dá mi lójú mọ́kùnrin kankan ò súnmọ́ mi rí abẹ́rẹ́ ìta ọwọ́ àwọn obìnrin rí. obìnrin tí èso ń sì náà tí èso ń ṣe kúpe ó ń sọ ń jọ́nà wà láàrin yẹn nípa ní báṣáàrù ọkùnrin kankan ò súnmọ́ rí wọ́n làwọn akọ ìgbàlíyà ní èso nínàbì ní èso olówó nàbì ní èso olóso amẹ́ríkà. قال كذلك قال ربك هو علي هين ìyàwó Mariana, òun sọ gẹ́gẹ́ bí ìjọba ènìyàn wípé ní ọ̀ọ́ gbèdé yẹn ni wá kéye ma lè laarin ìpapọ̀ láàrin ọkùnrin àti obìnrin á wáyé nípa onímọ̀ sáyẹ́ǹsì bí ó ti mú jáde náà nìyẹn kò sọ́gbọ́n gbogbo pé kọ́dà èyí ká bá dé ìtọ́lọ́kùnrin bímọ. kéde pé nǹkan tọkùnrin nìkan náà ni wọ́n ń dá gbé sínú wọ́n pa tóbìnrin náà ni wọ́n ń gbé sínú ọkùnrin. kọ́dà gan ní sílẹ̀ kéde pé ọkùnrin ní ọ̀kọ̀ọ̀kọ̀ wà yóò ọkọ̀ wà láàyè kan kó tó àdìpé wọn ó gbé sáàyè tó fi máa lára ọkùnrin. lẹ́yìn tí wọn àti ilé ìta tọkùnrin nìkan tí tọkùnrin nìkan wá dàdọ̀ mọ́ wọn bàbá èjì kan náà ìyẹn ní orí bí àwọn ọmọdé àwọn rò pé àá báwo mo ti wá lè bímọ. wọ́n yẹ kí n ṣe bọ́jọ́. ọkùnrin ká ọkọ wọn tà mí rí. wọ́n lọ akúbọ̀. èsì ìsonísìnà. kọ́lá kàdáàlì kì kọ́lá rọ́bù. kọ́lá kàdáàlì kì kọ́lá rọ́bù. wọ́n lọ yẹ hẹ́yìn. mọ́lákùn jìbìrìlù wá dà lóhùn wípé bẹ́ẹ̀ ni tó sọ yẹn wọn náà rí wí ọkùnrin àtobìnrin ní máa ń papọ̀ ní máa bí bí ma ṣùgbọ́n aláọ̀bà rẹ ó ní kí n sọ fún pé wàhálà ìyá ayé kóhùn ó ṣe tiẹ̀ bẹ́ẹ̀ ó bí ma láì sí pọkùnrin súnmọ́ ẹ àláyà ayé náà ó rọrùn fóun púpọ̀ láti ṣe bẹ́ẹ̀. wàlìlàjà ọ̀làwọ̀ ayẹ́ta ní ìlànà ìwàrọ̀ àmọ́ta mi. pàdé aláọ̀bà rẹ ó lè bá àṣẹ léyìí ní àmì kan fáwọn èèyàn ní. Wàrà àbọ̀tà mi na ó sì jẹ́ àánú lábọ́dọ̀ àwọn ọlọ́run sí ẹ. Wọ́jà náà mọ̀rọ̀ mọ̀kàn fún yíyá. Lọ́sí ẹ̀ dára ẹ láàmú, èyí tá à ń sọ yìí ká na amọ̀rọ̀ màtìbí yá ọ̀rọ̀ tó ti parí ni. Abẹ́rẹ́ ọ̀rọ̀ tó ti parí ni kì í sọ̀rọ̀ táwọn ìjà ara wá yàn lé lórí. Mhm. فحملت فحملته فانتبذت به مكانا قديا láàrin bá a ti ń sọ̀rọ̀ náà fáà ti di ń Lọba jáde kúrò láàrin àwọn èèyàn yányá ti di ìmọ̀nà ànàkọ́ sí yá ọwọ́ lọ láàyè kan tó jìn rere sáwọn èèyàn sọ̀rọ̀ pé nǹkan yẹn jọ̀yàn lójú. nígbà bá béèrè lọ́rùn pé gbogbo ti róyún níbo ni kí wọ́n á sọ fún wọn. báyà ọba ti jáde mọ́ bó ti kó sábà àwọn èèyàn yẹn bó ti lọ lè dá dúró láwọn àyíká tó jìnà nìyẹn sáwọn èèyàn. فأجاءها المخاض bá dé ìrọbí bá wá tó lọ síbi ìkùkùté làbínú kan قالت يا ليتني مت قبل هذا nígbà tí rọ̀bí dé lọ́wọ́ bẹ̀rẹ̀ sí sọ àwọn ọ̀rọ̀ tí máa jáde lẹ́nu olóyún ìwọ ọkùnrin tọ̀ láàánú lójú ìyàwó rẹ̀ ń rọbí ó wá ń pariwo ọ̀wá ẹ̀sọ́ ah, náà ló náà lọ lágbára tó ní náà ló mọ tó ní ah, ọ̀ láàánú ìgbéyàn rí gbogbo ẹ̀yin nọ́ọ̀sì táwọn olówó lọ́dọ̀ yín lọ síbi tẹ́tù máa fara ni wá ẹ̀sẹ̀ ni re kì í sin tó rọrùn ọlọ́run kan máa rọrùn tó bá lọ gbé sí wípé ni bá ti bí kankan kò ní bí àwọn ti tó tó àti àǹfààní tí ń lọ́jọ́ iwájú ni bá ti ìwọ ọkọ ọbú ìyàwó rẹ wàá ràn bí lọ́wọ́ ó wá ń sọ̀rọ̀ ó wá ń ṣàtò náà ó wá ń kara ọmọ pé ìwọ ni rẹ ràdásì ìwọ ni kò sí yẹn ìyàwó mẹríàmù ó pè òun náà bẹ́ẹ̀ kódà ọ̀rọ̀ tó sọ ìjọ náà ọ̀rọ̀ náà lágbára ara òbí tí ń sọ bẹ́ẹ̀ náà lẹ́yìn. Olúwa àdáyíká mi. Ọba ṣe nítorí ọmọdé àádá èéṣe tí wọ́n náà ọba òtún pa ní kó tó dọjọ́ èyí. Èyí tó lè ní ọ̀pẹ́ ikú obìnrin náà pariwo bẹ́ẹ̀. òbí òsì ní pariwo kú òbí ọmọ àṣà ọ̀rọ̀ ìpè bàbá adájọ́já è gbọ́dọ̀ wá lọ báyìí nísìn àmàjọ fíìmì gbọ́dọ̀ wọ́n wá sá sí báyìí ebi nìkan ní jẹ́ ìrora o oríṣiríṣi àwọn ẹni bí wọn mi òbí àtúnṣe obìnrin ní bí kókó bí máa ń lẹ́nu. tọ́wọ́ èyí tó wá jẹ́ nọ́ọ̀sì dáadáa tó fi bẹ̀rẹ̀ bó ti yẹ kó ṣe é kì í ṣèké mà bí àwọn àwàdà díẹ̀ díẹ̀ nì bí àwọn títù díẹ̀ díẹ̀ nì àpẹ̀lẹ́ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ẹ̀pẹ̀lẹ́ ẹ̀pẹ̀lẹ́ ọlọ́run ọ̀fọ̀ yín láyọ̀ yóò tó máa fàdúrà kì í ẹ̀rọ́jú ẹ̀rọ́jú ẹ̀mẹ́jẹ̀ ìrìnà àwọn ọkọ̀ ẹ̀mẹ́jẹ̀ ariwo yẹn ó pọ̀ ẹ̀mẹ́ àrọ́jú yóò tù yín lẹ́sìn eré ìwọ mẹ́ta ìyẹn ló ló ló professional defence gbogbo máa bí ti ẹ̀yẹ ìwé ni wàá ló sì bì tàbí náà ṣe ọmọ ọmọ kó tó jẹ́ gà sínú. irú wọn náà sì ní bá sọ bẹ́ẹ̀ nígbà tí wọn náà bá dé jẹ́ náà bá dé ẹ̀rẹ́sì wọn ẹ̀rẹ́sì wọn bẹ́ẹ̀ ṣe rí mi òmí ìlú wọn ti n fún yàn lábẹ́rẹ́ o ó bẹ̀rù abẹ́rẹ́ gbígbà kẹsàn wò kákó wa sọ pé ìbá bẹ́ẹ̀ bí wọn torí ìdí eléyìí gbogbo wọn kọ ẹjọ́ láàánú àwọn obìnrin wa pápá jùlọ ìwọ ọmọ náà O láàánú òbí rẹ̀ ó bá ti ẹ̀kú àgàgà ọjọ́ ọjọ́ kan ní tó ọjọ́ ńlá. Lọ́wọ́ ti sọ́mu aráàlú nínú ẹlòkùnrin ní قد وصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وابتلوا في عامين أن اشكر لي ولوالديك إلي المصير ووصينا الإنسان بوالديه حملته ọlọ́wọ́ bá lè kọ́lá ni wọ́n sọ ilẹ̀ ní ìsáàn àsọ́ọ̀lẹ̀ lélẹ́yìí tá à ń sọ fọ́mìyàn

òun lè jẹ́ ọmọ ti tọ́mọ ní tí ò nílùú tọ́tù tí èyí náà tó máa wò kó lágbára rà òun gan ló bẹ̀ kéré jù nù pé ìsómi ni máa rí káwò bí èyí ò náà ti wá rí lára ìjọba ẹgbẹ́ yẹn máa rí gbẹ́mì tí ò rí gbẹ́mì káwò bọ́nà fún ṣe tó bá lọ sọ́sítù pé ara ń rò ẹ̀ kìkẹ́ dùn wọ́n bọ̀ kò tó lè fún lọ sítù. ṣùgbọ́n òkùn tí wọ́n kùn yọ àfẹ́tì tiẹ̀ torí bọ́ọ̀bà wá àfẹ́tì ẹ̀ wọ́n bọ̀ wá wá jẹ́ ìrora pátápátá tó wọ abẹ́ náà tòun paracetamol. Owó ìgbà wá ti fi ọ, wọ́n wá dáyé láyọ̀ wá jẹ́ ìkankan lójú rẹ̀. Bàbá jẹ́ lójú ọmọ kan Ọmọ ọmọ dáadáa. yóò ronú yóò wo wàhálà táwọn ìyá wọ̀nyí ṣe lórí wọn lọ́wọ́ ọba àdékọ́lá sọ pé tẹ́tẹ́ ni mo yín kẹsí rárá sáà òbí tó bí yín o kẹtúbọ́ fún wọn kẹtọ́jú wọn kọ́dà láàyè míì ó ní وقدر لهم جنابهم رحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا ọlọ́run òbí méjì dọ̀wọ́ yín kẹsànán wọn kẹkẹ́ wọn dáadáa kẹdùn wọn àtẹ̀lé ọ̀kan fún kọ́lọ̀ ńkọ́ bá lọ. ọlọ́run bí o ti bẹ́ẹ̀ ọjọ́ ìrora ìnira yìí pọ̀.

Ọ̀rọ̀ wa ń sọ mú wípé Bàdájá àwọn tàbíà. Bàdájá àmìyà tàbíà àìlà tàbí. Ó wá ń gbọ́ ìpè kan lábẹ́ ìgbì náà jọ náà. Àìlà tàbí. Ọ̀rọ̀ wa lórí ẹ̀ṣẹ́ àwọn ẹ̀yẹ́ ní ọmọ màláìkà ló pè. Àwọn ẹ̀yẹ́ ní Ìfàdín Bẹ́ńdẹ̀ náà ló pè. Ṣùgbọ́n ọ̀sá gbọ́ pè kan tí ń pè lábẹ́ ìgbì tó wà ń jọ náà yí pé Àìlà tàbí. Má banú jẹ́. bàbá mi jẹ́ ọkàn balẹ̀ kọ́ni jẹ́ ara rọ̀ fún láti fi omi kan tí ń sàn lẹ̀ ń bẹ̀ omi tí ó ma sàn omi kan wà bẹ́ẹ̀ yẹn tí ó kọjá níbẹ̀ yẹn ló ti bù láti níbẹ̀ làwọn àbá àti ibi mú jáde wípé tóbìnrin bá ń rọbí lọ́wọ́ náà àbí tí ìbí bá tó tóbìnrin bá lè máa mu zèyítúùnì dáadáa ń máa jẹ́ kí péènì yẹn kó rìlífù dáadáa sísì tún máa sábà jẹ́ kí ọmọ tètè wálẹ̀ ilé tá à ń sọ yìí àsọ púpọ̀ lọ́jọ́ òkú sínú ilé kọ́ mọ́ lọ síjú o kọ́ ẹ̀bọ́n ti sọ́nù tẹ̀sílì títí máa ti lọ lè ra zèyítúùnì rárá o. àti bọ́ọ̀ lọ náà ó lè mú ọ̀sàbùrú mẹ́ ọlọ́run lè ọlọ́run máa ń lò ń àwọn kó lé o lọ. Kọ́dọ̀jọ́ ọ̀rọ̀ bùkì náà. Bákan náà, wà ó sí ilé ìdílé náà, Mami, mami. إليك بجذع النخلة تساقط عليك رطبا جليلا. Tó o bá ti wá sìn, ìyá àga nínú ran dàbídù tá à ń pè ní rúbọ̀p. Ìyẹn ni dàbídù tí ò tí ì gbẹ. Làbídù tútù, làbídù tútù, yọmọ jábọ́. Ẹ kọ́ mọ wá mú yẹn kọ́ máa jẹ́ kọ́mọ wá kó omi yẹn kọ́mọ múlẹ̀ òwúrọ̀ bí kẹrin níbi ayé àtọ́tẹ̀lé yìí pé bàkò ní bá a jẹ rọ́tọ̀bù yẹn wọ́n sì rọ́bì kó ti máa mú omi yẹn sí wọ́kọ̀ rẹ̀ àyìnà kọ̀ wá fara rẹ̀ balẹ̀ àwọn eléyìí náà tó lóyún torí pé kẹ́ni kọ́mọ̀tò àfẹ́ ti ọmọ yé yé díẹ̀ díẹ̀ máa ṣe díẹ̀ díẹ̀ ṣùgbọ́n nínú àyàtà kọ́kọ́ kà yẹn ó mú àwọn ìlànà bí obìnrin tí máa ń tí wọ́n máa ń tó tètè máa rọ́ ní rọrùn ó mú kàwá bẹ̀ tó jẹ́ pé òun náà làwọn náà àwọn wọ́n tó bá sọ fún ọ síkì bẹ́ẹ̀ wò ní ọlára lára ọbẹ̀ tó bẹ̀rẹ̀ ó ṣe ṣàṣà ilé ẹ̀fíṣáìsì yẹn kí máa jẹ́ kí àti jáde ọmọ akọ́kọ́ sí rọrùn náà. ẹ̀yẹ kọ́ bẹ̀rẹ̀ olówó náà kọ́ gbogbo torípé ìtọ́lọ̀ ń sọ fún mariam náà bíi pé wà ó bí wọ́n ní kùkùté ní làbídùn yẹn ẹ̀xẹ̀sáìsì ni ẹ̀xẹ̀sáìsì ni lórí kọ́mọ bí ṣe. tọ́lọ̀ àwọn akẹ́kọ̀ọ́ ti di kùkùté ti dàbí ọmọ jábọ́ lórí ẹ̀fọn rẹ̀ ọlọ́ọ̀ká pa bẹ́ẹ̀ ṣùgbọ́n kọ́ wọn ó ti ṣe ẹ̀xẹ̀sáìsì kọ́mọ yóò bẹ̀rẹ̀ kẹ́ni kó bẹ̀rẹ̀ ìjáde pẹ̀lú rọ̀. ọ̀rọ̀ ni ibrahim náà ترى إن من البشر آدم قولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا ọlọ́ni máa jẹ́ tí máa mú omi gbóná pẹ̀lú

aláàárẹ̀ ni tí wọ́n wá sọ tó le tó le lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ psychologically nǹkan yóò àtẹ́tì ẹ̀ ṣùgbọ́n àwọn sọ pé ìbarabalẹ̀ ọ̀fẹ́ ìjáde ní ìsìn nísìn náà jáde ọkàn fẹ́ pẹ́ bí ẹ̀mí jáde ẹ̀fẹ́ ẹ̀ bí ní rọrùn pẹ̀lú ògùn ọlọ́run kò ní sí nira. tọ́ra yín náà mìíràn abala kan èèyàn kan tó fẹ́ máa béèrè béèrè lọ́wọ́ rẹ torí ọmọ náà wà fún ẹbí tábà tó bímọ tábà ìlú kó láti lọ́sọ̀pá àti pé wá ìbẹ̀lẹ̀ lọ́sọ̀pá àti bímọ. ìtàlélẹ́ tó kíá ó yàtọ̀ sí èyí táwọn ọ̀kan máa ń sọ ọ́nà òwe tí wọ́n tí ò kíá tí wọ́n ní gbẹ́nàgbẹ́nà ló mú mọ́rí àrùn lóyún. ẹ̀rí kan wọ́n ní gbẹ́nàgbẹ́nà kan òun lọ́kàn fún mọ́rí àrùn lóyún níbo ẹni tọ́lọ̀ mọ́ ẹni tọ́lọ̀ dáta lẹ́tà ìyá ànábì Ìsá ètò na sìn náà kèésù onínìkùnrin èyí tá à ń ní kèésù òun lásán wo torí tàwa náà ọ̀pọ̀lọpọ̀ yóò mọ̀ bàbá tàwa ló kù. ànábì Ìsá ànábì Ìsá jáde lọ́mọ tó ń bá tí ìyá rẹ̀ ń so ń sìn náà tí gbogbo ẹ̀nà gánà kan tí ìrìnà lọ́wọ́ kí ló fẹ́ wá délẹ̀ ẹgbẹ́ bọ́lọ̀ nǹkan ní tó wà ń sọ ṣe káwọn èèyàn ọmọ béèrè náà rẹ pé bolo ti fèsì sọ ọ pé ní iná dọ̀rọ̀ tún ra ọmọ sọ ọmọ mo àwẹ̀ ọba mi ya ọmọ ìsìn ìyá pé ní pàtàkì bí káwọn àtàmì nù wọn mọ́nàbù wa padà dé tọmọtọmọ ọwọ́ bá wọn jẹ́ ẹ̀. ọ̀lùyà mọ́ríyàwó lọ́kọ̀dé ti ṣe àǹfààní yá. eléyìí tó gbédè yìí ànilẹ́nu níbo ló ti rán ọmọ mọ́ríyàwó. eléyìí nǹkan ńlá ni kí ládé máa sọ wípé níbi ilé wa ará ẹni tó bímọ táà sì mọ̀gbà tó sì yàwó táà mọ̀gbà tó lóyún gbogbo tí rọ́mà eléyìí àwọn ẹnu nǹkan ni. Ká Ọ̀rọ̀ nípa lórí ìyẹn tọ́ra wà láyé lọ́nà àwọn pé wọ́n aláwọ̀ lò ní. Wọ́n ni pé yá ẹni tó bá jẹ́ ẹni tó jẹ́ ní rí wọ́n máa ń lò fún wípé ọmọ ìyá Harun wọ́n sì tún ní nínú ìdílé wọn náà pẹ́ni tí ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n àwọn àdúgbò rẹ̀ yá ó pa Harun ká kí mo máa sọ bàbá rẹ̀ ìṣẹ́ ní bì. bàbá rí bàbá ní jẹ́ pé wọ́n mọ̀ bàbá rẹ̀ láti wọn sọ fún wa pé gbogbo wọn náà wọn náà jẹ́ni rè jẹ́ni dáadáa jẹ́ni rè ibẹ̀ ni a ti máa retí mọ́mọ́ dáadáa ní ìjáde lára rẹ̀ ṣùgbọ́n bàbá tó ìyá náà oníṣekúṣe kí wọn lọ rò pé bí lọ́mọ bí pa ògógóró ìyá náà máa sọ wípé tèmi bí bàbá wa ìyá náà máa wípé tèmi ń kọ́ ọmọ náà wá rán gbogbo ẹ̀ ẹ wá lọ́mọ padà ẹ̀yà kúyà ẹ ti sọ mú pé bá a ti fẹ́ orí mi bẹ́ẹ̀ rí wọ́n rí bàbá Maria, ìpè máa ń kàrà àbúkú wọn ọ̀sẹ̀ ìbáàrẹ̀ iṣẹ́ níbi kódà ọ̀rọ̀ káàdà tó ń mọ̀ ìbàdí ìyá ìyá rẹ̀ ló ti ìṣòlówó nàbì ìyá ṣe é mọ́nù wọ́n ti wá gbé tiẹ̀ wá Fàṣàrọ̀ ilé báyìí ni Mọ́láàmù wá ń náwó fọ́mọ náà. Bọ̀lù kí Ọwọ́ pé sì ń fún wípé tó bá mọ́kà lé mọ́mọ́ nǹkan nàbí lọ́mọ́ àti sọ̀bí yá ọ̀ọ̀. ni èwo lè tó tún sọ ìgbà yìí? Ṣé tó fi òjò ọmọ tó ń sọ mọ́ yìí? Ó ṣe máa ń náwó sí ọmọdé tó lò. Bóòlù àti lè lè ọmọ tó wà lórí ìtẹ́sọ̀rọ̀. Bọ́ọ̀lù ọmọ náà wá sọ̀rọ̀ ìyẹn tá a bá bọ̀ tó mú wa sọ̀rọ̀ látẹ̀ka yìí pé kí lọ́ọ́ máa tọ́ ọmọ náà bí sọ̀rọ̀ jàmbá òun la rí yẹn. ọmọ náà sàdédé sọ̀rọ̀ ìgbà tí wọ́n dààmú ìyá ẹ̀ tó ń bolo ti gbọ́ ọmọ wá ní bolo ti róyún lẹ́yìn táwa sì ti ka ìtàn bí gbogbo ẹ̀ tó ń bọ̀ nínú síwájú Mariam ọlọ́run sọ fún àti wáyé kárí mú nà ومن الصالحين yóò máa bá èèyàn sọ̀rọ̀ lórí ìtẹ́ látara bẹ́ẹ̀ mọ́wọ́mù ànábì wa Ìsá táwọn èèyàn mà sí Jésù ó ń sọ̀rọ̀ lórí ìtẹ́ ńjọ́ náà yí pé. ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ nínú ọ̀rọ̀. pé ìní oríjìnà rẹ̀ náà Al-Qur'ani ló wà ẹ̀wò bí táwọn ti ń bọ̀ lẹ́kùnrẹ́rẹ́ ọ̀rọ̀ àkọ́kọ́ tí Jésù kọ́kọ́ sọ sáàkébì Ìsá kọ́ sọ jáde lẹ́nu tó ni wípé ìní Abdullah ẹ̀rú Ọlọ́run ni mí àmì sábàtọ̀ kàlà kò péré ní àmì sọ́nà kàlà kò péré rẹ̀ o. servant of almighty ni o <laughs> ọlọ́run ni mò ń ṣe o kíra wọn lẹ́rú ọlọ́run ọ̀rọ̀ wà lórí yẹn ẹ bá padà ń jọ mi sí lọ padà débẹ̀. ọ̀rọ̀ wa gan náà kò lórí pé kí ni má kí ni àìmọ̀ àtẹ́tù pọ̀ nǹkan kan lọ́wọ́ níbi ń jẹ́ òkú náà níbò míì lápẹ́ ní àtẹ̀sílì ìpín sí mẹ́ta àwọn kan ní ọlọ́run bàbá ọlọ́run ọmọ àtọ́lọ́run ẹ̀mí mímọ́ ẹ̀dá kan eléyìí ọlọ́run bàbá àlejò ọlọ́run ṣàlàyé wa níbí. Pípè ní tí ọ̀rọ̀ kọ́kọ́ jáde lẹ́nu Ìsá ń jẹ́ náà. Ó ní ní àbúrò lọ ẹrú ọlọ́run ni mò ń ṣe. Ọmọ tó wà lórí ìfẹ́ nìyẹn. Ó tún wá ń sọ mọ́ ẹgbẹ́ Adáni Àlìkìtà bẹ̀. Kódà ọlọ́run bá mi, ó fún mi ní tíra, tíra òun sì dé ọmọ orí ìtẹ́ ní sọ tí ó ṣẹlẹ̀ yẹn ànẹ́bí ọlọ́run sì mi

pa ànábì wa ẹ̀yìnsá kírun ànábì yìí sá kírun eléyìí bẹ́ẹ̀ nù wí ọwọ́ wọn ṣùgbọ́n pọ̀lọpọ̀ lèmi ọ̀mà àwọn ọ̀dọ́ àti kú sí nǹkan mi ṣùgbọ́n lè yìí dájú nínú òwe tí wọ́n ti sọ ànábì ọlọ́run lòun ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ ẹgbẹ́ ọlọ́run lòun ẹlẹ́ẹ̀kejì ọlọ́run fún òun ní tíra ẹlẹ́ẹ̀kẹta ànábì ọlọ́run lòun ẹlẹ́ẹ̀kẹrin ẹni àlùbáríkà ọlọ́run ṣe wọn ẹlẹ́ẹ̀karùn ọlọ́run sàṣọ ọ̀nà ẹ̀kọ́ ọmọ tí wọn ẹlẹ́ẹ̀kẹfà ó ní kó ọmọ yọ sàká lópa tó ń bá wà láyé. ọ parí ẹ̀ pé wà bá rọ̀ mi wá rí rẹ̀ bí. wà bá rọ̀ عبادي ولم يجعلني جبارا شقيا ọlọ́run kéje ọlọ́run wá ṣe mí lọ́mọ rẹ ọmọ dáadáa fún ìyá tó bí mi torí bàbá òsì láyé mọ́tà náà ọlọ́run ṣe mí lọ́mọ rẹ ó ṣe mí lọ́mọ dáadáa báwọn tó bí mi kò ṣe mí lọ́mọ jẹpájẹpá kò ṣe mí lórí ibú ọmọ tọ́wọ́ bẹ́ẹ̀ wàṣà náà wọ́n aláyíyà. Ìgbà ọ̀rọ̀ nǹkan máa bá mi láwọn máa wò ní tù lọ́jọ́ tí wọ́n bí mi. Àtọ́jọ́ tí màá tún jáde láyé. Kíkẹ́nì tó máa bá mi níjọ́ tó bá tún pè mí dìde. Dàlìkà ń sábọ̀nù Mẹ́ríyá. Ọlá ní Mariam ẹ̀yí ọmọ Mariam là ń sọ̀rọ̀ rẹ̀ fún yíyí o. Eléyìí lọ́rọ̀ òdodo tí ò sí iye méjì ń bẹ̀ ẹ̀wọ̀n náà. ti wọ̀ fáwọn ọmọ ọ̀sùn sọ́kùsọ. Ọlọ́run ni eléyìí ní òdodo. Bẹ́ẹ̀ kẹ́mi yọ ba rẹ̀ lé lórí. Ìwọ́n náà tó tún ní Kùránì lọ́wọ́. Títà náà lù Kùránì ètò ọ. Tí wọ́n ti wọ́n ìtọ́jú títún tó takò Kùránì ìwọ́n náà gbàgbọ́ lọ́dọ̀ wọn. Ọlọ́run ni. Mọ̀ọ́ká ọlọ́ni dáríkà èyí sábùnù màríà káyọ̀mọ́ làákí lẹ́bí rí yẹmtẹ̀rú wọn. eléyìí ni ọ̀rọ̀ táwọn ń ṣe yèméjì sí máa ka nàlè láì kọ̀tọ́bọ́lá láì yẹ tẹ́bí làbí ìwọ́lá ẹ̀dẹ̀ káwọ́kọ́lá ọba bímọ. ọlọ́ni kọ̀tọ́bọ̀ ọlọ kẹ́kọ̀ọ́ wọn náà ọba bímọ. ṣùgbọ́n á ná nínú ọlọ ìdàkọ̀dọ̀ ọmọ bá ti parí àlámà nípa báyìí ń nàbà ẹ̀yàkó olóòlà ọ̀rọ̀. Wọ́n kàn sọ nípa náà ní tó kọ́ máa rí bẹ́ẹ̀ ni yóò sì máa rí bẹ́ẹ̀. Jọ̀mọ́ wa, eléyìí ìtàtọ́rọ̀ ọba àdúgbọ́lá tó sàlàyé ẹ̀ fún wa ìpàdé ẹ̀yìn sọ ọmọ Amẹ́ríyàmù ọlọ́wọ́ sọ̀rọ̀ wọn yí pé wọ́n ká ẹ̀nà yé mọ báwọn yẹn sọ̀rọ̀ bá tó dàgbà wà ní mọ sọ̀ ní yóò sì tún jẹ́kẹ̀ náà wọ́n ní ilé. wọ́n láti rọ́pì àmì ẹ̀kọ́nú lè wà lọ́rẹ̀ bí màláìkà ti sọ̀yẹ́ tán fún Mariam nínú súra lè ọwá ní wọ́n ti jùlọ lọ ámì akúnnù lè wá lọ́dọ̀ báwọn kó ṣe lè bí mọ́ tọ́lá àwọn èèyàn ní sáṣìmì ìbẹ̀sẹ̀ ọba wa kan ọba wa kan mérì kọ́lá kọjá ni mọ́lákù jìbìrìlù ní bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ lọ́wọ́ ọba rẹ̀ wí kàdáníkà lọ́wọ́ ìyá halukú máa bẹ́ẹ̀ lọ́wọ́ ọba máa dá ń ìdàkọ̀dọ̀ àwọn

eléyìí tó fi ẹ̀kọ́rẹ́rẹ́ àlàyé ọ̀rọ̀ eléyìí tá a gbọ́ nínú àwọn súra yìí ẹni pé ìtọ́jú akókó ti ń bẹ̀ nínú àwọn tẹ̀síro wa tèmi pé bọ́lá ń sọ fún wa pé ànábì wa Ìsá yóò máa bá àwọn èèyàn sọ̀rọ̀ nígbà tó wà ní ọmọ òkòlù àwọn àdìpẹ́lẹ́ yìí náà jẹ́ kan nínú tọ́jú àwọn èèyàn lójú tí wọ́n fi sọ́dọ̀ náà táwọn kan sọ́dọ̀ wọn tó fi jẹ́ pé òun làwọn kan lónìí tàǹsìn lọ́wọ́ máa. gẹ́gẹ́ bó ṣe pé ọ̀nà tó náà ọjọ́ àwọn èèyàn lójú dípò pé àwọn èèyàn wá sin lọ́wọ́ mọ́ òun làwọn èèyàn ń sìn. àwọn sàlàyé fún wa pé ọba tó ṣiṣẹ́ ìlú yẹn láti o kí gbogbo àwọn ọ̀gá tó ṣẹlẹ̀ wọn yẹn ó ti ṣe bẹ́ẹ̀ náà ṣe bẹ́ẹ̀ lọ pé nígbà tó pé bíbí rẹ̀ lọ́jọ́ wá lójú àwọn kan ò tiẹ̀ níyà tàbí wọ́n yàrá àwa àwòwá àwọn kan ò níyà ní bàbá bàbá ńlá wa anábì ó sì ṣe tànábì wa ayé sáyẹn lẹ́ni pé níyà tí ò ní bàbá ó sì ṣe tàwa yòókù àwa ní bàbá aníyà. ọ̀rọ̀ kan wá ṣe léyìí lọ́nà mẹ́rẹ̀ẹ̀rin òun ẹ̀ ká darí sí tẹni tó tí ò ní bàbá nìkan ní lójú báwa ẹlẹ́ẹ̀kejì nínú àwọn mẹ́lẹ́kù tó ṣẹlẹ̀ pẹ̀lú ẹ̀ òun ni pé wà lórí ìtẹ́ ó ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tó ń gbé lọ́wọ́ tí ń sọ̀rọ̀ a sì mẹ́rin na fanu sọ́ọ̀tù yusuf ìpinnu ọlọ́ọ̀bà àdúgbò ni wọ́n ṣe ìdà ṣe àìdè ní ní àdìhà ọba kékeré ọmọ òkú òlókan náà wà nù lé jẹ́ bí wọ́n fẹ́ kí ànábì yusuf kó ṣe sì pẹ̀lú òun obìnrin tọ́ba lọ jẹ́ sí wípé aṣọ ma lọ ya níwájú ajẹ́sí wípé yẹn ṣùgbọ́n bá a pé lẹ́yìn lásọ yúkúfù bá ti ya ajẹ́pẹ́bìnrin yẹn ló kúrọ́ yúkúfù lólódodo ọmọ tó sọ̀rọ̀ ń tí náà ọmọ òkú sọ̀rọ̀ gèrèjì náà ọlọ́run tó ń sèyẹn ń tó fọ́ ọmọ náà lọ́rọ̀ sọ ìwọ́n náà títí àti ìgbà nìkan lọ́kọ́ sọ̀rọ̀ tó wà lórí ibùdó ti sọ̀rọ̀ bákan náà ọmọ tó sọ̀rọ̀ ní inú ilé tó wà ti tí wọ́n fẹ́ jẹ́ pákó ṣe sì náà ọmọ òkú lélòó náà èyí tó tó kù káàkàrà tó máa sọ ọkùnrin náà ó tún sọ̀rọ̀ ìyẹn náà lè sínú ìkọ́ni ní mímà ìyẹn ò tiẹ̀ lè jẹ́ ìtẹ́jú púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àyàn náà kọ́yàn lẹ́kọ̀ọ́ lẹ́nu ṣùgbọ́n bẹ́ẹ̀ tó kọ́ lè jẹ́ àyàn lójú ni èyí tí wọ́n máa bí kọrin wípé ìyanu ìyanu ó lajú afọ́jú ìyanu ìyanu ó jí òkú dìde ìyanu ìyanu gbogbo ẹ̀ náà. a rí i wa so òun sọ gbogbo ẹ the evening na gbogbo pé ẹlẹ́wọ̀n ń ṣe yìí o òun ò ṣe pẹ̀lú agbára the evening na ìyọ̀dá ọlọ́run ní í ṣe tó bá ti sọ yẹn ìyẹn ti tó ti di báwọ̀ sí pé òun kọ́ iṣẹ́ òun kọ́ a mú wá náà mùjísà eré ìtọ́sẹ̀ lórí aráàlú ẹbí nẹ́sẹ̀ lọ́wọ́ a ti sọ náà àwọn kan tó ṣáájú. ló kọ ọ títà láyé dá wa tó mọ mi wá. torí ìdílé àsìkò ti lọ àtẹwọn agídọ́ bàlá àtẹkẹsà lọ́ọ́ àti wọn àti tó fàlà tẹ̀sí sàlọ́ wà á tán ìlara bí kan torí jà wọn wà á tán ìlara bí kan tó kẹlẹ̀ wọn. àti يغلبون أتلي طلوع كسب سيما أتلي طلوع كسر جمع torí pé ọ̀dọ̀ ọlọ́run láó padà sí torí pé ọ̀dọ̀ ọlọ́run láó padà sí. ẹ̀tẹ́lẹ̀ tòlúwa ẹ̀bá tàbò sí máa ẹ̀tẹ́lẹ̀ tòlúwa ẹ̀bá ṣòro jú máa torí pé ọ̀dọ̀ ọlọ́run ló padà sí torí pé ọ̀dọ̀ ọlọ́run ló padà sí. وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم السلام عليكم ورحمه الله وبركاته